ẹ́sítérì orí keje bẹ́ẹ̀ ni ọba àti ámánì wá bá ẹ́sítérì ayaba jẹ àsè ọba sì ti wú fún ẹ́sítérì ní ijọ́ kejì ní ibi àsè tí wọ́n mu ọtí wáìnì pé kí ni ẹ̀bẹ̀ rẹ ẹ́sítérì ayaba a ó sì fi fún ọ kí sì ni ìbéèrè rẹ a ó sì ṣe é àní lọ dé ìdajì ìjọba nígbà náà ni ẹ́sítérì ayaba dáhùn wípé bí mo bá rí oore ọ̀fẹ́ lójú rẹ ọba bí ó bá sì wù ọba mo bẹ̀bẹ̀ kí a fi ẹ̀mí mi bùn mi nípa ẹ̀bẹ̀ mi àti àwọn ènìyàn mi nípa ìbéèrè mi nítorí a ti tà wá èmi àti àwọn ènìyàn mi láti run wá láti pa wá kí a lè parun ṣùgbọ́n bí ó ṣe pé a ti tà wá bí ẹrúkùnrin àti ẹrúbìnrin nì èmi ìbá pa ẹnu mi mọ́ bí ó bá tilẹ̀ jẹ́ pé ọ̀tá náà kò lè di òfò ọba nígbà náà ni Ahasuwerusi ọba dáhùn ó sì wí fún ẹ́sítérì ayaba pé ta li olúwa rẹ̀ náà níbo li ó sì wà tí ó jẹ́ gbé ilé ọkàn rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ẹ́sítérì sì wí pé ọlọ́tẹ̀ ènìyàn àti ọ̀tá náà ni Hámánì ẹni búburú yìí nígbà náà ni ẹ̀rù bá Hámánì níwájú ọba àti ayaba ọba sì dìde ní ìbínú rẹ̀ kúrò ní ibi àsè tí wọ́n mu ọtí wáìnì ó bọ́ sí àgbàlá ààfin sì dìde dúró láti tọrọ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ẹ́sítérì ayaba nítorí ó ti rí i pé ọba ti pinnu ibi sí òun nígbà náà ni ọba pẹ̀yìndà láti inú àgbàlá ààfin sínú ibi tí wọ́n mu ọtí wáìnì a máa ní sí ṣubú lé ibi ìrọ̀gbọ̀kú lórí èyí tí ẹ́sítérì jókòó nígbà náà ni ọba wípé yóò wá tẹ ayaba lọ́dọ̀ mi nínú ilé mi bí bí ọ̀rọ̀ náà ti ti ẹnu ọba jáde wọ́n bo ojú amáàní abona ọ̀kan nínú àwọn ìwẹ̀fọ́ ọba sì wí níwájú ọba pé ṣáà wò ó igi tí ó ga ní àádọ́ta ìgbọ̀nwọ́ tí Hámánì ti rì nítorí Mọ́dékáì tí ó ti sọ ọ̀rọ̀ rere fún ọba ó wà lé òró ní ilé Hámánì ọba sì wípé ẹ ó rọ̀ lórí rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n so Hámánì rọ̀ sórí igi tí ó ti rì fún Mọ́dékáì ìbínú ọba sì rọ̀